It's don't like butter. I mm, like butter. But uh, with the butter, and it's hot. Ó jẹ́ kó yọ mọ́ butter ni, ó yọ butter tó bá gbó tí wọ́n pa ó yọ bọ́tà rẹ̀. So we can actually bring our our our drink. Ó yẹ kó fún wa ń tì, ọ̀hún tì. Fusu in the restaurant. With my just You finish the bread? You know I don't eat bread, but this one is yummy. Hmm? Yeah. It's yummy. Sorry story. Do you know what? the boy that I said he should not come yesterday. <laughs> that boy, <laughs> he's here. Oh. He just came in now a few minutes ago when I get to this restaurant tí mo fẹ́ fìdí lé kalẹ̀ báyìí now he said to me that he's already <laughs> in the airport here Montreal I don't know and I said yesterday I was eh ṣé o jẹ mi ti jẹ. Say? Four plates, yeah. Show that they are restaurant tó bá dẹ̀ rí gbogbo àwọn waiters wọn they are all white they are all white you know the only no there is black too black you know they, this place is not black food hmm? shebi it's Italian uh, restaurant yeah, but all Quebec search it up search it up ṣé o mọ̀ pé wọ́n ló máa ń search ilé wọ́n ló mọ́lé oúnjẹ tó wà òkè ṣé o mọ̀ pé àti nínú àwọn oúnjẹ níbi ìbàdí ti bọ̀ lọ́hùn àtìgbà tá a ti wá sí sẹ lọrẹ láti ń gbé láti ń wábí láti ń patronize but I think this is second time tá a máa jókòó or third time a máa ń rà á máa a máa order láti ilé I'm feeling cold are you not feeling cold I'm cold mama so the boy is here o. Oh. <laughs> the boy yẹn kò kí ń yesterday i told him not to come again hey god i don't know is it by force ah can i drink water. ó lóun ti ń bọ̀ ọmọ ẹ lóun ń bọ̀ ọ́. a fẹ́ jẹun I not eat since morning sẹ́ni lọ́ba I catch am I catch am I catch in the restaurant kó gbóúnjẹ wọn à mò ń rè the bread is finished you can't order more. Eh? You know? torí ó oh, mọ̀ pé àkíńjẹ oúnjẹ yẹn tán me i don't finish i don't normally finish my own pot so if i order more food now more sahami kini o le stop oúnjẹ. Hey, I'm cold. Eh? Okay, it's Greek food. Eh, àwọn Greek. Àwọn Israeli náà ni Greek. Okay, oúnjẹ know tí wọ́n bá lọ sí Jerusalem bẹ́ẹ̀ yóò máa bá oúnjẹ yẹn pàdé Greek Jew tó bá gbọ́ Greek Jews Hebrew gbogbo wọn ọkọ ní gbogbo wọn tó bá dẹ̀rù wọn náà wàá rí pé mìjẹ́sì ọ̀hún girls ní ọ̀dẹ̀ like Greek. So the boy is around now. Um, Ah, thank you. I said the voice don't come. It's here. Okay. Oh. <laughs> No, she both she both send address. Oh yeah, the lot of them the blog. Oh, we can cover direct over. Some people don't they hear what. And my house, eh? <laughs> yesterday my house was okay. My house was clean yesterday, today ṣe mọ̀ mo daṣọ sílẹ̀ mò ń páàkì gbogbo léwà ẹ̀gbọ́n bó ṣe gbèbí yẹn báyìí my baby said there without house bá ṣe tuntun gbogbo lélẹ̀ sílẹ̀ story máa fi kúrò ni story story story by the time tí story máa fi kú ẹ ti rán wọn wá ókè ẹ máa bọ́ lọ́ọ̀ọ́ ẹ máa bọ́ lọ́hún bẹ́ẹ̀ ẹ máa bọ́ <laughs> Ready? Your phone? Eh? Oh. Eh? Eh? Time. Oh, the food eh? is ready. Uh, chicken brochette. Yeah. First? Yeah. A shrimp wing? Yeah, yeah, yeah, It's a pleasure. Enjoy, guys. You're welcome. Thank you. What tún wo mo tún ń pépé. Wọ́n pédé sí tèmi ni. Hmm? Olúwa ìyá oúnjẹ tí mo sọ ló fẹ́ jẹ gẹ́gẹ́. yummy, yummy. Mm, it's hot. Mm, salad. Greek la lọ. 오늘의 Lalo, dale. Very hot. jẹ wá délé ó tudo. ń wè mí sìn ẹ̀tẹ́ lọ́ọ̀fù sí mi pásá ti kọ̀ọ̀bù fún yín ọlọ́run fẹ́ràn mi. Hmm. ẹ̀tẹ́ lọ́ọ̀fù fún mi ẹ ṣe pàṣẹ ìbojú ẹ̀ ẹ̀tẹ́ lọ́ọ̀fù. What is this, I think gravy. Then put some on the I don't like this. This is. Put some ojú láti mọ̀ bẹ̀ kójú. ojú but I no like the face. I like the olive oil. wá jẹun. Let's hear indefinite that boy you no come again he came o he's around tó bá dé ẹ máa wé díẹ̀. Wow. And then, dẹ̀ bá má ṣe o restaurant mo wà yìí o bá má sọ ọ́ sùn o torí pé ó pè mí níbàá yìí ni o bí ló ti pè mí in fact address níbàá mo fún máa ní mo láìkó oúnjẹ. <laughs> ọmọ kékeré tó bá ń jẹ tó bá mú ọyọ Thank you, ẹ̀yin tẹ́ fún mi ní sáà, ẹ fún mi sí ẹ. Thank you. God bless you for giving me stuff. Èdè ni wọ́n jẹ. Nice seafood.

halal. So I must eat food. mi jẹ lóúnjẹ ńlẹ bọmọ ìṣe wa ń sìn next week mo ní mo fẹ́ sóúnjẹ o next week mo fẹ́ lọ fún shopping rọ́ọ̀sẹ̀ yìí oṣù ti parí. Mikha, e gawit. Ebolle. La de zone lou yon. kommen. Dekat dia kan lima puluh tahun. Apa aku kasih? हम लोग बनवा भी ó jẹ́ tíìsì nítorí mi ìgbẹ́yìn kẹ́ wá jẹun mi bless oúnjẹ mo bless you。 to you Tolú ọmọ pé mo ṣé mo máa ń jẹ tán ni mi ò jẹ tán rí tó pé àwà nínú restaurant mi ì jẹ tán rí náà hmm? ṣé mo ti jẹ oúnjẹ mi tán rí. àwọn èèyàn tó máa à ń pa mí tó bá jẹ́ nulẹ̀ ló ti bá mi sùn èyí máa sọ pé láti ẹ̀kọ́ bá máa kájọ gbogbo nulẹ̀ rọ̀ fún un kódà tí sátọ̀dẹ̀ la máa ń ṣiṣẹ́ ọ̀rẹ́ mi kó mo pẹ́ lórí kí nílẹ̀ kó mo dẹ̀ kájọ gbogbo sílẹ̀ so àwọn tó rìn pass and close àwọn tó wà eh, do. The food is delicious and the water also. Give me water. Put water for me. Put water for me. Put water for me. Put water for me. I'm going to put water. take a walk out. Ah, não tomo You want that already? ẹnìkan sì mi ò mọ̀ rí aláyé ẹ̀rí sí ó ní how are you baby <laughs> people be sẹ́ni ẹni wò. ní kó gbé bí èèwọ̀ wá ní kó fún wa ní bí èèwọ̀ wá. have fruits. I eat fruits, but I'm not eating fruits yet. What? Eh? It's not fruits. Hey, hey, boy tó ń bọ̀ ẹ̀ he just Oh, ó kàn fọ́nì sí mi ẹni tí mo ti yarí pé kó má wà lánàá tí mo block ọmọ yẹn nígbàgbọ́ bí mi orokuru green mustard. òde o adé o korolo ọmọ ìka rẹ o that's the dúró kì í ṣe eh, dúró restaurant lélẹ̀ a wà ní restaurant that's the person you see <laughs> Oh, rí pé mo block ẹ lánàá pé kò má wà mọ́ ẹ kí ló dé tó wá ń bọ̀. mọ́mí à ah, mo ti mọ̀ pọ̀ ọ̀dọ̀ yìí kò ní kò síbi tí mo fẹ́ lọ mọ́. ẹ gbà mí ẹ gbà mí ẹ dẹ́kun ẹ gbà mí o mo sọ pé kò má wà mọ́ lánàá ah, mo ti sọ pé tí bá ti débi pé màá ṣàpè mọ́ mi pé á gbé kọ́ mi ṣe. tí mi bá lọ gbé kọ̀ ọ̀gọ́ tí bá lọ ṣe bí àwọn ará lóyìnbó. mo gbàdúrà mọ́jú ni ẹgbà ah. mi ah, kọ́kọ́rọ́ dà ẹni. <laughs> that's my daughter. Oh, ó yá gbé ẹrù ẹ ká lọ ibo la báàkì sí lọ. ẹgbà mi ee sarah bá gbé lọ́gẹ̀jẹ̀ ó bá gbé à sọ́ọ̀ṣì náà jẹ́. Look at my daughter. <laughs> What if I go back here? i <laughs> go back here. So cool. Hmm. gbogbo inú ilé dadaṣọ sílẹ̀ <laughs> hey god mi expect visitor lónìí mo fẹ́ ṣe oh god. Eh? the car everywhere is there you know gbogbo <laughs> ó mà nígbàgbọ́ o tí mi bá lọ gbé kàn ló ń kọ́ hey god yeah, it's raining. sarah ló tún palẹ̀ mo ò lè jẹ́ kó palẹ̀ mo fún ọ̀rẹ́. <laughs> Oh God. Èmi náà dustbin mo ti gbé ń yàn yìí. Àtijọ́ ìlú ọ̀bọ̀dọ̀ sí. Ó yẹ kí n ti gbé sínú store náà. Kó ti wà nínú storage. Ah, sit down. àwọn house inú ilé mi ò tí ì rí bó ṣe rí yẹn ẹ pé mo dá gbaṣọ sílẹ̀ mo ní mo fẹ́ lọ bá wọn mítì kan tí wọ́n ní àwọn kí lorúkọ ẹ̀ àwọn tó ń ṣe struggle pẹ̀lú but it's raining we didn't see anybody we just travel around and we came back home we waste our fuel but no wahala. <sighs> Mm-hmm. Olúwa. <laughs> Yeah, you didn't pa mí i'm it's not funny but mm-hmm. i'm see. anyway I don't know what bá wọn máa tẹ̀ mí in fact all the next week kí n tó lọ ṣe shopping mi ò ṣe shopping lónìí mm-hmm. fóúnjẹ i don't even have food at home yàtọ̀ sí ráìsì àti sẹ̀mó mi ìtẹ̀ ló over. Do we, we don't even have soup. ẹja tí mo ní mo rà tí mo ní mo fẹ́ fi ṣe pepper soup yẹn láì ló tẹ bóyá kan máa fi ṣe stew àwọn manager ń sè ṣé o lè gbàwé o máa ń gbàwé ẹ lórí ordinance kí tó ṣe bí ṣe wáyé gan ojú ọjọ́ ó dáa You ti parí tóṣù bá ti parí báyẹn <laughs> owó lé irú oúnjẹ ilé ah, oh god a dẹ̀ ti jẹun tán wọ́n tó wá délé wà jẹun. abó rí pé bá ṣe jókòó síbẹ̀ yìí mo chipa. you know yeah, because of ìgbà tó ń sọ pé òtò àwọn méjèèjì àwọn àwọn náà looking at it tábàrà plate méjì yẹn tó bá máa gbé wálé ó máa ń tóbi eighty something dollar. so owó pickup yẹn wọn ó pọ̀ gan nìyẹn ọ̀dọ́ òkùnkùn náà tó bá ti yọ tiwọn náà tó tún fi gbogbo ẹ̀ sí. the boy is here o god anyway where is the other where is my phone okay leave it. Well, you chop one bit. Mine's. Eh? I gave it to you. Ah. No, I have it here. Okay. O ní láti fi kíní yẹn sí orí mo yá lọ́wọ́ ẹ̀ tó ló máa fi kó ba lè bá mi san. Okay. Sọ́nà rẹ ni. Tí mi ò bá ṣe lónìí mi nílé ṣe yọ mi. àwọn tó nà mí sọ́wọ́ wọn jẹ́ yẹn kí ló ṣẹlẹ̀ gangan. ṣé àwọn tí mo fún ní nọ́mbà yẹn. ẹ kí ló fà á tó nà mí síṣẹ́. kò síbi àwọn fún pé ẹ mọ àwọn tó ń rẹ́dà assistant náà ṣe mí ní o máa gbé ká tilẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ èmi kàn jẹ́ fún wọn ní tó kún pé. kí ló wá dé tó wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn tó referendal assistant Adeshu they can also help you àtúnṣe pé wọ́n ní bí à ń bí irú ẹni bẹ́ẹ̀ yẹn ó yẹ kó lè hmm. accommodate ẹ kó dẹ̀ lè bá ẹ wáṣẹ́ ẹni tó ti ní bí à tó ti wà establish tó ti ní bí à ṣé mo máa lè ṣe ṣe kankan báyìí I can't. ò uh, room, ì rò bẹ́ẹ̀ yẹn rí àti ṣíṣe sit room. little you arrange little I see but ìgbà tó arrange ẹ̀gán láàárọ̀ èmi tún dá gbogbo aṣọ sílẹ̀ náà gbogbo bàtà àwọn gbogbo àwọn bàtà tó wà ò ní ṣe wọ́n fún ẹ lóúnjẹ nínú plane ah, wọn ò fún ọ̀sán sáàbù oúnjẹ nínú plane kí ló dé. tó jẹ́ kí ni. no how many. Eh? you talking to me. No. But uh, how many how many minutes? How many hours? Uh, From that place to this place ìbá tiẹ̀ jẹ́ thirty minutes ni wọ́n máa fún yín lóúnjẹ bóyá òde ò gbá àbó béèrè fún. I think they're supposed to. fẹ́ bẹ̀rẹ̀ kínní yẹn mm. ah, ah, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ náà sọ́mọ ti dé last year ah, a máa wá a máa wá tó ti gbọ́dọ̀ gan nìyẹn. Eh? Yeah, it faster than me. this one is just the carnival, not the. Carnival? It's the same thing. Is it? Oh, Okay, roller skate. Kò tíì sí roller skate. Bí wọ́n ṣe ń prepare fún. Sọ́mà ti bẹ̀rẹ̀ tójú ìbá ti parí báyìí, sọ́mà dé nìyí. Wọ́n ti ń prepare fún ni. Huh? so báwo níbi tó wà yẹn báwo ló ṣe rí. kò ní sí irú ilé báyìí. bẹ́ẹ̀ kò sí. ó ń burọ́ o mi púrọ̀ àwọn <laughs> ilé kékeré in small small small small house kékeré kékeré. ìjọ kan mi dẹ̀ máa ṣeré lọ́gbẹ̀ ń gbọ́ Tolú. ó jìnnà báwo. wọ́n sọ pé tí máa fẹ́ lo bí a bus àbí train pé it's like five days. tí ẹ bá kàn fẹ́ enjoy tó kàn fẹ́ ṣeré fàájì èyí ò lè ọ̀dọ̀ Ọlọ́run wa ò lè jẹ five days mi ò lè sọ bóyá wọ́n ní train bí tó ti ń wẹ̀ nínú train ṣá but. <laughs> èèyàn á dúró five days kò ní wẹ̀ ó yà wait for you quickly o ti kó gbọ́ ẹ̀ pé bá mi. Oh o ṣọ̀ pé kò sí lé mẹ́yìn o dẹ̀ lẹ́nu yẹn ní B&B síbẹ̀ báwo ló ṣe ń tà. ibi tí mo sọ pé wọ́n ní bí ibi tí B&B yẹn kí ni màá nìyẹn gángan ẹ mọ̀ pé méjì ni ìkan Halifax àti Sydney Halifax ní B&B yẹn Sydney yẹn gangan ibẹ̀ ni tí mo sọ fún mi pé mo lọ pé ibẹ̀ ni kíní wa wà kí campus wa ibẹ̀ yẹn gangan ló wà rural jù láti ní student area nìkan ni àwọn ilé kékèké kékèké kékèké nìkan ló wà rẹ. ìyẹn ní Sydney ò bá ti ya fọ́tò ẹ̀ káàárín. ibi tí ó bá lu ko bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa wọ́n máa wáyàn bẹ́ẹ̀ àbí they will want people there they I think àbí. bó tún ṣe wá sọ pé kò síṣẹ́ ń bẹ̀ that's the ó fọ́nì ó fọ́nì sí mi but ibẹ̀ náà ní school ẹ̀ ṣá if you buy one thing about this place is that if you want to live in this state you have to speak French. Mm. Eh? wà á lọ máa kọ́ french wọ́n máa lọ school french wọ́n ṣe ń lọ wọn tó bá ti so french in fact ó ti ṣe wọ́n nìyẹn gbogbo ah, <laughs> in fact wàá ṣe prime minister wọn ò ní ṣe <laughs> wọ́n like french báyìí tó bá so french <laughs> eh, wọ́n máa gbọ́ pé i don't want french to go i want french it is our language We don't want our language to disappear. People want to kill our <laughs> language. French is not my visa. Say that really is only kidding. No. No. Concerning. They were very penny. Kenny, Go. Me, I don't expect visitor. Àti jàlá, mo ti, I mo ti jàlá nù, mo ti capacity me. Ó dẹ̀ gbéra, ó dẹ̀ ń bọ̀. <laughs> Ó dẹ̀ gbéra, ó láyà o. Tó bá jẹ́ pé ọmọ mi máa pàṣẹ lé ọmọ mi ló tó bá yẹ pé mi ìgbé fóònù yẹn jáde kí n ti make up mind mi pé bó possible kò gbé kí n wá gbé fóònù sílé kí n ṣe máa ah no it's a dangerous game okay. àwọn pípù yẹn látàná tó dẹ̀ ti ra kí ní ẹ̀ tó wọ́n ṣe nǹkan kan mọ́ kí ló ṣẹlẹ̀. Ah, ah, àti àná tó ti bá mi ra tó ti ṣẹ̀dẹ̀ sí mi wọ́n sọ pé wọ́n máa wá bí alifa yẹn lọ bí wọ́n sọ pé wọ́n fẹ́ wá sí sígùn pé máa gbé wọ́n máa gbé mi wá tí ó gbà tí wọ́n wá di àárọ̀ yìí wọ́n á pè mí pé wọ́n ti wà á wọ́n send ibi tí wọ́n wà fún mi wá gbé taxi lọ bá wọn so àwọn ló wá gbé mi wá sí uh, airport. so mo rò pé wọ́n ní ok alifad náà ń gbé. bẹ́ẹ̀ mo rò pé o sọ pé wọ́n ní wọ́n wá láti ìlú kan ni pé ìlú kò yá um, another providence náà tó ti wá kì í ṣe alifad. ara alifad náà ló ń gbé èmi. àwọn méjèèjì. no um, àǹtí tóyìn ìkan ló ń gbé ní alifad but the other one ni ìyẹn ó sọ pé òun lọ ṣe mítìn níbi bẹ̀ ni eléyìí tí ìfọ́mọ́ àti ìfọ́mọ́. mo ti kí mo ti da nọ́mbà wọn sọnù látàmì mo ti gbọ́ ọ̀pọ̀ dànù. máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ náà ni nínú ilé ṣe rí yìí ó máa kúkú ọ̀pàlẹ̀ aṣọ àtúrò gbogbo nǹkan tá a fẹ́ ọ̀la á sì mo ti rò pé because today now mo wá bísí mi ò ṣe nǹkan tó yẹ kí n ṣe lánàá àmì ìlénì so take my time àwọ̀ àná mi lè pé àwọ̀ èmi àtọmọ mi tó bá ṣe ń wọ̀ tuntun a máa tún lè ṣe lọ́la a máa bá gbogbo aṣọ ẹrù pọ̀ nílé o nílé. èso ẹlòmí. ọ ò wẹ̀ lónìí ni. ṣé mi mo Okay. Thank God, Sha, for your life you came around you get to Canada o ti dé Canada ni o ṣáà ti rí kò ń ṣàlámọ́. bó ló sùn síwájú. ọ̀dọ̀ lára àwọn student yẹn ìjọ ìwé ti ṣú lánàá rẹ̀ ìgbà tí wọ́n kọ́ọ̀lù yìí wọ́n á lọ sí campus ṣé wàá ṣàlàyé fún àwọn ẹ̀mí kan wọ́n bá mi pẹ̀lú pé kí n ṣọ́dọ̀. èló ni ṣe mo ní kó find out káàdì ẹ credit card ẹ ń kọ́. credit card yìí máa ń sọ pé mo lọ sí ìjẹ lánàá mo lọ sí pàdé lánàá mo náà ṣe dá àìdí kò sí rẹ́dì. mo náà máa ṣèǹdẹ̀ sí fún báyìí. mi ni wọ́n sọ pé tí àdírẹ́sì ti bá fẹ́ ṣe ní pé kí n padà mí wọ́n lè mú wọ́n lè sẹ́ńdẹ̀ sí ẹni tó bá wà. ilé ni wọ́n gbalé lọ́nà lọ́nà bẹ̀yẹn. Lásán àwọn student student àwọn student student náà fi ṣe pé ẹnìkan like seven hundred. it's a room here with kitchen and be studios to dey buy. as in kitchen yẹn la room kan. room kitchen toilet one bed, bẹ ara room ẹyọ kan níbọ̀ room yẹn bí room mẹ́ta mẹ́rin so wọ́n wá máa lo kitchen kan àti toilet kan. ok wọ́n gba tray but àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ok lónìí yẹn rúùmù kankan yẹn báyìí wọ́n lè sọ pé ẹnì kankan ló gbúdọ̀ lo inú rúùmù kankan pé èèyàn méjì gbúdọ̀ sùn yàrá kan wọ́n wá sọ pé ẹyọ kankan yẹn seven seven hundred. seven seven hundred so seven hundred times three that's two thousand plus níbi student ọdún student area náà ó máa accommodation máa ń ó máa ń is my house this is our house ilé wa rèé ọ̀tọ̀ hmm? afẹ́ lọ gáràn tí a fẹ́ bá. gbàmù. a ti délé o jẹ́ kó juwọ́ tí wọ́n kọ́ rí ẹni tí ẹni tó wá láti nàìjà ó ti ń rèé o student ẹ mà ẹ ẹ fa bàbá mo mi lọ ẹ fàdúrà sí mi gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi mo máa ti gbàlejò tí mo sọ pé mi ò fẹ́ gbà ẹ fàdúrà sí mi o kí má ké èṣù kí má má rádọ̀wò nínú èyí tí mo ṣe bí èyí tí mo ti máa ń ṣe èyí tí mo ṣe yìí kó má má.